محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tí ń sọ síyàm tó bá ṣẹlẹ̀ pa ara ń ṣe ilé tó pè fún pé kó lóògùn nítorí kí n ti ń ṣe kó lè bàa fi lọ́rùn sílẹ̀ kò sí nǹkan tó burú lópin ìgbà táwọn ẹni tí máa tọ́jú aláàárẹ̀ wọ́n jẹ́ dókítà tó ṣe fọkàn tán wọ́n bá ti já sí pé àwọn ni wọ́n ní kó lóògùn pàápàá jùlọ bí àwọn dókítà yẹn bá jẹ́ mùsùlùmí. bákan náà tó wáá kó ààrẹ ti ń ṣe ó pè fún pé kí wọ́n gún lábẹ́rẹ́ ni kò bá jẹ́ nídìí kò bá jẹ́ nítan kò bá jẹ́ lápá kò sí nǹkan tó burú gba abẹ́rẹ́ abẹ́rẹ́ kò sínú tí máa bá sùyàmù jẹ lópin ìwà tó bá pé abẹ́rẹ́ tó túmọ̀ sí pé òun náà ni wọ́n fà síyàn lára kìí ṣe abẹ́rẹ́ tí máa ń kọ dínà kébi ọ̀páyàn tó bá ti jẹ́ abẹ́rẹ́ tí máa dínà wọ́n lè bùkátà láti fa omi sí lára fífa omi sí lára àwọn olùmọ́ni kò bá sùyàmù rẹ̀ jẹ́ wọ́n lè bùkátà láti gba ẹ̀jẹ̀ rẹ̀ láti yẹ kí ní ṣe wò kún lè bá àmọ́ oògùn pàtó eléyìí tí wọ́n lò fún wọ́n má jẹ́ pé wọ́n máa fògùn orí fọ́wọ́ nírun kò sí nǹkan tó burú kí wọ́n fa ẹ̀jẹ̀ rẹ̀ láti fi yẹ ní tí bá ń ṣe wò ṣùgbọ́n burú pé kí wọ́n fẹ̀jẹ̀ sùn la ẹ má ti lè fẹ̀jẹ̀ sí la sùyàmù rẹ̀ bàjẹ́ torí ẹ̀ ẹni tí àárẹ̀ ń ṣe tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú eyín wọn á bùkátà láti jẹ́ pé kí wọ́n bá yọ eyín kò sí nǹkan tó burú kí wọ́n bá yọ eyín ní ọ̀sán Ramadan lópin ìgbà tó bá ti mọ̀nà tí ó gbà tó fi jẹ́ pé kíní bí omi bí omi tí wọ́n máa fẹ́ sí lẹ́nu láti fi fọ ẹnu rẹ̀ kó máa yọ kó máa tú jáde kò ti ní dọ́nà fún rẹ̀ kó gbé mì àwọn tó bá ti mọ̀ pé yọ dọ́nà fún wọn ó gbé mì yóò ba sùyàmù rẹ̀ jẹ́ o ó kú lè fẹ̀ kan sọ́dẹ̀ ìgbà tó bá sínú ẹ má sì kàráǹgídá tẹ́yìn dùn tí ó lè ṣe sùúrù fún tó bá ti ṣe èsì jẹ́ kí nǹkan kan nù rẹ̀ ọwọ́ náà fún un kọ́mọ kó wọn san sùyàmù yẹn padà a lè kán ògùn tí bá ń ṣe wá lópin ìgbà tí ń ṣe wá kì bá sojú kì bá ṣe mú kì bá ṣe tí torí pé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá fi lè kán ògùn sí wọn á gbọ́ oògùn yẹn lọ́nà fún wa nítorí àti mú wa gbọ́ lọ́nà fún wa ó túmọ̀ sí pé sòyàmù bàjẹ́ nù torí ẹ sọ́ra fáǹkan oògùn sójú sọ́ra fáǹkan sétí sọ́ra fáǹkan símú kò sí tó burú kẹ́ni tí ń ṣe sòyàm kó lé tìró tó bá yẹ pé tìró yẹn wù láti lé ọba kà fún ara pé à ń soge à ń sọ̀sọ̀ tí ọjà tìró oògùn òfò eléyìí tó ṣe pé àwọn kan máa ń lé láti fi pe àwọn èèyàn kan tú túláàsì tòtí ọba ti jẹ́ bẹ́ẹ̀ lópin ìwà tó bá ké tìró nǹkan tába lé e sójú tó bá kan ẹyinjú kò ní yòrò mọ omi ojú débi pé àmọ́ gbọ lọnà fún tó bá ti jẹ́ pé àgbọ́ lọ́nà fún náà pàtìró rẹ̀ tì eléyìí jẹ́ apá kan nínú àǹkan tọrọ ma ètò ìtọ́jú ara wa pẹ̀lú pàǹsẹ suyam ẹnu wa nígbà tá à ń sọ suyam tá a rí bí ẹni pé ń rùn yẹn kò sí nǹkan tó burú kó o fọṣẹ ẹ̀fọ́nu àti búrọ́ọ̀ṣì rẹ̀ kó o fi fọ ẹnu rẹ̀ ní ọ̀sán Ramadan lópin ìgbà tó o bá ti mọ̀nà tó lè gbégbà tí omi ọṣẹ ẹ̀fọ́nu kò fi ní dọ́nà ọ̀fun rẹ̀ lọ́nà tó o bá ti mọ̀nà tó lè gbégbà pé tó o bá fọnu pé tó o bá yọnu àádùn ọṣẹ ẹ̀fọ́nu kò ní sẹ́kù lẹ́nu rẹ̀ dípò pé o lọ ọ̀nà ọ̀fun rẹ̀ wọ́n á ti jẹ́ pé ọlọ má dán wò pákó gan eléyìí tá a fi yọ ẹnu lọ́sàn-án Ramadan tẹ́bá ti mọ̀ yí pé ìtọ́wò pákó yun yọ sẹ́kù lẹ́nu wa á padà máa lọ́mì mọ́tọ́ ọ̀nà pé sùyàmù rẹ̀ bàjẹ́ gbogbo ń tó lè ba sùyàmù wa jẹ́ dènà sí i akọsẹ̀ ẹ̀jẹ̀ jáde lára wa àforígbà ẹ̀jẹ̀ jáde lára wa ọba nǹkan kan jẹ́ nu ọba wọ kò sinra ọba wọ ọtẹ́jẹ̀ jáde lára rẹ̀ kọ́ tọ́jú ẹ̀ gbogbo eléyìí ò sí kankan tó bàjẹ́ nínú síyàmù rẹ̀ olú ẹlẹ́dàá àkọ́kọ́ àmàṣe kó sì ẹ̀sìn náà látẹ̀wọ́gbà lọ́dọ̀ wa kó má kọ́ ti sí wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.